àwọn Czech Republic rí ní Yugoslavia ó ṣẹlẹ̀ ní USSR rí tó jẹ́ pé even tẹ́ bá tẹ̀ sọ pé bóyá ẹ fẹ́ jagun náà ga the end of the day tó ṣe máa come to the round table náà ni wọ́n máa ní kẹ́ lọ fún referendum ni wọ́n á tọpọ́ ọ̀nà wo la wá lè gbé gbà ọ̀nà wo ló wà tó jẹ́ àlàálẹ̀ tí orílẹ̀-èdè fi lè dá dúró ní abẹ́ òfin tó dẹ̀ wà acceptable ní gbogbo àgbáyé ọ̀nà mẹ́ta ni ìkíní ni through the fight of war pé bóyá ká lọ sí ogun ká lọ ja ogun àwa ìran aládé àsìfẹ́ ja ogun ìkejì ni pé through the constitution and the national assembly tá a dẹ̀ mọ̀ pé ilé náà ó máa nira láti ṣe ní nàìjíríà torí tá a bá ní káwọ́ dáadáa stéètì mẹ́fà ni a ní nílẹ̀ yorùbá tá a bá fi kwara àti kogi mọ́ gbogbo àwọn sínétọ̀ wa tá a ní ní kwara àti kogi kan jẹ́ mẹ́rin ká fi mọ́ eighteen tó wà nílẹ̀ yorùbá ó jẹ́ twenty two gbogbo ilé ìtajà ní nàìjíríà pátápátá gbogbo àwọn nọ́mbà sínétọ̀ ọjà one hundred and eight tá a bá ní káwọ́ ti house of uh, eh, representatives náà àtó àwọn tó wà ní òkè ọya ìyẹn gan ló tiẹ̀ tún fẹ́ burú jù díẹ̀ so pàtà bá wò ó lọ títí tá a wo sàpọ̀ ẹ̀ bá rí i pé ok tá a bá ní ká lo through that legislative way kò ní lè work kò ní lè ṣiṣẹ́ torí is a game of number àwọn tán wà ní òkè ọya dẹ̀ pọ̀ jù wá lọ ní national assembly wa so tá a bá ní ká put into vote kò ní lè wọlé kò ní lè scale through first reading so kí wá ní ìgbésẹ̀ lẹ́ẹ̀kẹta tí a lè fi dá dúró ìyẹn ni through the diplomatic way through the diplomatic way eléyìí wá jẹ́ ọ̀nà tí ó gbà rọrùn púpọ̀ fún wa ìyẹn tí a bá pa ara pọ̀ tá a bá fi ìmọ̀ ṣọ̀kan so kí ni diplomatic way yìí ọ̀nà wo láti fẹ́ gbégbà òun ni wípé òkè láti create awareness kí gbogbo ìran yorùbá pátápátá kí a gbọ́ wípé òkè yorùbá fẹ́ dá dúró diplomatic way àwọn ah, tán lẹ́nu tán ní èèkàn wọ́n ti kóra wọn jọpọ̀ ní òkè òkun lọ́hùn-ún àwọn international lawyer tán jẹ́ ọmọ yorùbá tí wọ́n dẹ̀ ti involve nírú system yìí rí ní gbogbo àgbáyé ọ̀nà wo ni a fẹ́ gbégbà wọn ní òkè a máa petition UK Parliament House of Lords and House of a Commons ní UK then a máa write petition sí Congress ní USA pẹ̀lú United Nations lẹ́yìn eléyìí tá a bá ti kọ petition sí wọn so wọ́n máa ní pé káwa máa sign petition gbogbo àwa ìran Yorùbá kò ń ṣe nǹkan tó le fún wa láti ṣe orí fóònù láti máa máa sign ẹ̀ pẹ̀lú email address wa tábàdẹ̀ ti ń sàn yẹn tí nọ́mbà yẹn bá ti pọ̀ jọjọ tó bá ti lè fly tó bá ti ń wọ bíi two hundred two hundred and fifty wọ́n á pè wá láti UK lọ́wọ́ àwọn representative wa pé kí ni nǹkan tí a fẹ́ kí ni nǹkan tí a fẹ́ gan ní kókó ọ̀rọ̀ àádẹ́ sọ fún wọn pé ìyà tó jẹ wá ní ilẹ̀ Nàìjíríà ó ti tó a fẹ́ dá dúró ni referendum ni a fẹ́ referendum yìí ó jẹ́ play beside bí ìbò náà ni ìjẹ́wọ́ sì fẹ́ wà ní Nàìjíríà àbí ìwọ fẹ́ kí ilẹ̀ olómìnira Yorùbá kí ó dá dúró tí o bá ti sọ pé yes kí ilẹ̀ olómìnira yorùbá kó dá dúró tí yes bá bá ti lè pọ̀jù no lọ àti wà secure nìyẹn àti ní protection láti ọ̀dọ̀ àwọn international community nìyẹn so eléyìí dẹ̀ jẹ́ nǹkan kékeré fún ọ̀pọ̀lọpọ̀ wa láti lè ṣe tó bá jẹ́ pé a mọ ọ̀nà tí a fẹ́ tọ̀ ọ̀nà yìí jẹ́ ìkan gbòógì ní ọ̀nà tó jẹ́ pé àfi ní ja ogun láti fi lè gba ilẹ̀ yorùbá kúrò ní oko ẹrú so àwọn tí ó wá ń jẹ́ agbátẹrù ynl àwọn akóra wọn jọ̀pọ̀ ní ilẹ̀ òkèèrè lọ́hùn-ún wọ́n wá béèrè lọ́wọ́ wa pé ìjẹ́ àwọn tí a ti ẹ̀fẹ́ gbà sílẹ̀ gan ní ilẹ̀ yorùbá ní ilẹ̀ Odùduwà ìjẹ́ wọ́n ti ẹ̀ mọ̀ gan wọ́n wá nìkan lọ kárí opinion vote a wá rí i pé more than eighty five percent àwa yorùbá gan a mọ̀ nǹkan tí à ń pass through a dẹ̀ mọ̀ wípé àwọn kan ń jà fún wa pé bẹ́ẹ̀ ká kúrò ní oko ẹrú tó bá dẹ̀ rí bí eléyìí kọ́ ló má jẹ́ kó wá nira fún wa bìkọ́ tá a bá ní ká wá sign petition kó má wá di wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní sign dẹ̀ nígbà tí wọ́n bá tiẹ̀ tún mọ ìtumọ̀ ẹ̀ òun ni wọ́n sọ pé ókè o gbogbo wa ò ká lọ sílé ká lọ sí ilẹ̀ Yorùbá ká lọ create awareness awareness and campaign awareness and campaign to the all knock and clean of Yorùbá land pátápátá èyí ni a ti ń ṣe láti bí oṣù bíi méjì mẹ́ta sẹ́yìn kí gbogbo èèyàn lè gbọ́ tó lórí tẹlẹ́mù tọmọdé tàgbà àti tọkùnrin tóbìnrin tó bá ti jòyè ká gbọ́ wípé Yorùbá fẹ́ dá dúró so nígbà tí awareness yìí tó bá ti lè délé tó dóko tó dìrinlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n so àá wa wá launch petition wa petition ta máa launch oh my goodness ó máa ní agbára ó máa ní arinrin so ní àárín oṣù mẹ́fà ni wọ́n máa fún petition láti fi lè tètè fly kó tó pé oṣù bíi méjì mẹ́ta tó bá fly dáadáa tó ti ń wọ bíi five hundred thousand wọ́n á pè wá wọ́n á pè Nigerian government láti UK lọ́wọ́n á pè àwọn representative àti representative Nigeria tí wọ́n bá ti wá béèrè lọ́wọ́ wọn pé pé àwọn kan ní ilẹ̀ Nigeria wọn tán jẹ́ Yorùbá wọ́n sọ pé àwọn fẹ́ dá dúró kí nìkan tẹ́ rí sí tí àwọn aláṣẹ nàìjíríà bá ti sọ pé ká má dá wọn lóhùn àwọn tó wà nílùú òyìnbó ni àwọn tó wà nínú ilé ò mọ̀ bẹ́ẹ̀ àwọn sọ pé irọ́ afẹ́ dádúró àwọn tó wà nínú ilé náà mọ̀ bẹ́ẹ̀ kí nìkan tí ẹ wá fẹ́ ṣe ẹ jẹ́ ká lọ ṣe rẹfẹrẹ́dọ̀ ká lọ béèrè wa pé ok ká lọ béèrè lọ́wọ́ àwọn tó wà nínú ilé pé ṣé tòótọ́ ni wọ́n fẹ́ dádúró tá a bá ti bẹ̀rẹ̀ rẹfẹrẹ́ndọ̀m náà gbò tí yes wọn bá ti lè pọ̀ ju no lọ àti dádúró nìyẹn ìjì àti mọ̀ wípé ó máa jẹ́ ṣíṣe ní agbára àti àṣẹ àwọn onílẹ̀ ní agbára ọlọ́run so ìdí nìyí tí wọ́n wá fi sọ wípé okay o fún information yẹn láti lè reach grassroots gbogbo wa pátápátá la ní iṣẹ́ láti ṣe òun ni pé láti lè polongo ìyìn rere fún tolórí tẹlẹ́mù wípé yorùbá fẹ́ dá dúró yorùbá fẹ́ dá dúró yorùbá fẹ́ dá dúró àwọn ynn ni gbé oríṣiríṣi àwọn programu kalẹ̀ wípé okay ọ̀nà ni a fẹ́ gbà ti everybody tá fi máa tètè mọ̀ wípé yorùbá fẹ́ dá dúró àwọn àtọ̀ pé okay a máa tẹ poster a máa tẹ flyer a máa tẹ handbill a máa ṣe wristband a máa kọ́ sí ara polythene bank tí a máa pín fún àwọn ìyá ọlọ́jà wa ní ọ̀fẹ́ tó máa kọ́ sí lára pé a fẹ́ dá dúró a máa kọ́ ní èdè òyìnbó a sì máa kọ́ ní èdè yorùbá wa náà even a máa ṣe sí inú cd tá a máa pín fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ tá a lọ máa wò ní inú ilé wípé òkè yorùbá fẹ́ dá dúró pàápàá jùlọ gbogbo nǹkan tí a ti pass through ní orílẹ̀-èdè nàìjíríà gbogbo bí ìyà ṣe ń jẹ gbogbo insecurity àti gbogbo bí wọ́n ṣe ń kidnap èèyàn everything then àǹfààní àti mùdùmùdù tó máa wà ń bẹ̀ gẹ́gẹ́ pé bí ẹ tá a bá dá dúró àwa la ní ọrọ̀ ajé a ní epo a ní petroleum a ní everything a ní seaport gbogbo ẹ̀ ní nǹkan ọrọ̀ ajé tí nàìjíríà fi ń ṣe agbára tí ó dẹ̀ jẹ́ wípé peanut níbẹ̀ ni wọ́n kàn sí ọ̀dọ̀ ti tiwa ń bì gbogbo ipò agbára tó wà ní nàìjíríà ọwọ́ àwọn fúlàní ló wà ẹ̀yin náà ẹ wo security architecture ọwọ́ fúlàní ló wà ẹ wo seaport wa ń bí àwa la ní òkun àwa ní everything ṣùgbọ́n àwọn haúsá náà ló ń jẹ adarí ibẹ̀ the executive director seaport hausa ni the executive director láti number one to twenty one àwọn haúsá ní pátápátá àwọn executive director nnpc náà láti number one to seventeen haúsá náà ní gbogbo wọn pátápátá àwọn ọmọ títí wa máa jáde wọn ní ríṣẹ́ ṣe ṣùgbọ́n àwọn haúsá tó yẹ pé wọ́n ń kàwé tó wa wọ́n ń wá iṣẹ́ tó fi ń rí iṣẹ́ gbogbo àwọn eléyìí ni ó máa jẹ́ nǹkan tí a máa yí padà tí iṣẹ́ fi máa sun àwọn èèyàn wa bọ̀ pátápátá ní tilé toko so ìdí ní èyí wáyé ẹ̀nẹ́ ló wá sọ pé ok a máa create platform fún each state a dẹ̀ máa create into two volunteer máa wà pẹ̀lú sponsor ní state kọ̀ọ̀kan state kọ̀ọ̀kan kí ni iṣẹ́ tí àwọn volunteer yìí máa ṣe àwọn volunteer yìí ni àwọn tí wọ́n máa bá wa pín àwọn material yìí ní àárín ọjọ́ mẹ́ta gbogbo bá wa ṣe ń pín ní èkó bí wọ́n ṣe máa pín ní ọ̀ṣun pín ní ògùn pín ní èkìtì pín ní kwara àti pín ní òkun ní kogi state lọ́ọ̀ni gbogbo ilẹ̀ yorùbá pátápátá ní àárín ọjọ́ mẹ́ta pósítà lélẹ̀ pẹ̀lú pínpín àwọn material náà ìyẹn handbill flyer polybag cd wristband tí gbogbo èèyàn fi lè tè máa mọ̀ wípé ókè o yorùbá fẹ́ dá dúró yìí ni àwọn ìgbésẹ̀ àkọ́kọ́ tá a máa kọ́kọ́ ṣe kó tó di pé petition náà máa jáde pẹ̀kọ́ gbogbo èèyàn ti gbọ́dọ̀ mọ̀ pátápátá wípé ókè a fẹ́ dá dúró kó tó di pé petition máa jáde so wọ́n á lè bá wa sign petition yẹn ní orí fóònù wọn. àwọn abala kejì wa ni ti sponsor ti sponsor yẹn àwọn tí wọ́n bá ní change díẹ̀ dání tí wọ́n ní owó dání à ní kí ẹnikẹ́ni mú owó wá nígbà owó ní ọwọ́ yín wọ́n ti group ẹ̀ síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ sponsor ní ọ̀yọ́ ó ti ní platform tí wọ́n ti create sílẹ̀ tẹ́ bá ti lè fi ilẹ̀ tẹ́ fi orúkọ yín sí ok oye tẹ́ bá fẹ́ fi ilẹ̀ ẹ máa sọ síbẹ̀ oye tí kálukú náà bá fẹ́ sílẹ̀ ẹ máa sọ síbẹ̀ wọn ò ní gba owó yẹn ní ọwọ́ yín ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ print material tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ṣe nìyẹn àwọn lẹ máa bá sọ̀rọ̀ ẹ̀yin gúrùpù yẹn lẹ́ máa bá sọ̀rọ̀ pé oye wo ni ìwọ fẹ́ gbà láti tẹ handbill èló ni ìwọ fẹ́ gbà láti tẹ banner èló ni ìwọ fẹ́ gbà láti tẹ wristband wọ́n á wá value oye owó yẹn èló ni ó jẹ́ èló ni ẹ̀yin fẹ́ rí fitílẹ̀ nígbà tẹ́ bá kó owó yẹn lẹ́ẹ̀ máa san owó yẹn direct fẹ́ni tó fẹ́ ṣe iṣẹ́ yẹn ni kò ń ṣe pé bóyá middle man àbí third party kan wà tó máa gba owó ní ọwọ́ yẹn àfẹ́ kí ilé ìṣẹ̀lẹ̀ torí ìsọlẹ́nu so ẹ máa fún ẹni yẹn ní owó láti lè lọ tẹ yẹn ìwọ tó bá dẹ̀ mọ̀ wípé individual náà ni ẹ pé o fẹ́ tẹ banner fún wa ni àbí o fẹ́ tẹ poster fún wa àbí o fẹ́ tẹ handbill a máa fún ẹ ní template template lélẹ̀ ẹ contact ẹni tó bá fẹ́ tẹ̀ ẹ fún ní owó kó bá ń tẹ̀ kíní yẹn so ẹ̀yin lẹ́ máa negotiate pẹ̀lú ẹ̀ owó ní ẹrù tó fẹ́ tẹ̀ náà dẹ̀ ní náà tó bá ti lè tẹ́ tán ẹ̀yin ẹ kó fún àwa àbí kẹ́ kó fún àwọn tí wọ́n fẹ́ lọ pin àbí kẹ́ bá kẹ́ contact ynn wọ́n á gẹ̀ẹ́tì àwọn volunteer tán máa lọ distribute gbogbo àwọn material tí gbogbo èèyàn fi máa lè gbọ́ so ìdí yìí tí a fi wá ń kégbe sí tolórí tẹlẹ́mù ẹ̀jọ̀ gbogbo apátálá ní iṣẹ́ láti ṣe láti yọ ilẹ̀ Odùduwà kúrò ní oko ẹrú tí a wà yìí so bóyá volunteer lẹ́yìn fẹ́ jẹ́ o bóyá sponsor ni àyè wà ń bẹ̀ orúkọ yóò dẹ̀ ní parẹ́ nínú ìwé ìtàn ẹ̀jọ̀ ẹ jẹ́ kí gbogbo wa ká gbé ìgbésẹ̀ tí a bá lè gbé láti lè yọ Yorùbá kúrò ní oko ẹrú tí a wà yìí so nǹkan tí wáyẹn nẹ̀ ní dúró lé lórí ni eléwọ̀n ní kẹ́nìbọ̀dì mú owó wá even tí owó ò bá tó tó fún material wọ́n tún solicit fún help láti ọ̀dọ̀ àwọn èèyàn àtàwọn tó wà ní òkè òkun wípé òkè ẹ wá ràn wá lọ́wọ́ ní state báyìí oye owó báyìí ni ó kù tá a fi tẹ nǹkan báyìí báyìí so ìdè tí YNN tí ó ṣe polongo fún gbogbo èèyàn tó lórí tẹlẹmù nìyẹn pé ẹjọ ẹ jẹ́ ká dìde ká jí gìrì ká yọ Yorùbá kúrò ní oko ẹrú tí àwa yìí á ṣe é ṣe o lẹ́ẹ̀kan sí orúkọ ti tèmi ní Abíọ́dún Fọlọ́runṣọ́ olówó kéré fún ẹgbẹ́ Yorùbá